الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وأصحابه وعلينا أجمعين أدعو أقف الله بالله أشيشي كاتك فانا أبو محمد صلى الله عليه وسلم ìkẹ́ àtìgẹ́ yìí kó máa bá àwọn ará ilé wọn àti àwọn sọ̀rábà wọn àti gbogbo wa ní àpapọ̀. ẹ̀yin tẹ́ wà nílé èyí ni ètò yín ètò wa hadiyu nabi ìmọ̀nà nabi àwọn fadilatu sheikh abu musab ibrahim ibn salih ọ̀gáníjà afidahumullah wàhálàhùn wọ́n ti wà níkàlẹ̀ láti tẹ̀síwájú pẹ̀lú àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa nípa àwọn àlámọ̀rí ẹ̀sìn wa èyí tí ó jẹ́ àkọlé ìdánilẹ́kọ̀ọ́ tèní yóò máa jẹ́ ahkamul masajid wasolat àwọn ìdájọ́ mọ́ṣáláṣí àti irun abẹ́lọ́mọba allah subhanahu wa ta'ala kó ṣe wá ní àǹfààní pẹ̀lú ohun tá a fẹ́ gbọ́ yìí kó sì ṣe rọrùn fún wa láti máa mú lọ. بسم الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمد عبده ورسوله اما بعد ọpẹni fún ọlọrun ọba ọba tí ó tún kádàra pé kí èmi àti yín kí a tún máa bẹ láyé di dédé àkókò yìí kọlọrun ọba aláṣubuhánà wàtàhálà kọmọsá ṣe àlékún oore wa láyé kọ́ ajé àgbáyé náà ní ìgbé ayé èyí tí èrè ọlọ́run ọba tó ń fẹ́ fún gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan ọlọ́àjọ kan ṣoṣo ọlọ́run ọba allah àbí ọlọ́run ọba fún ẹnìkọ̀ọ̀kan wa kọ́mọ́sà rọ̀ wá lọ́rọ̀ ìkìláàsì nínú àwọn iṣẹ́ ìjọsìn wa kọjọ́ ọjáde kọ́mọ́yọ ìkìláàsì kú nínú àwọn ìbáàdà wa pátápátá kọ́ wa tẹ́wọ́ gba àwọn ìjọsìn wa lọ́wọ́ wa. eléyìí náà ni àkọlé yìí tí wọ́n sọ fún wa tí wọ́n pè ní ahkamu almasajid wasolat àwọn ìdájọ́ mọ́sálásí ìyẹn ni pé kí làwọn nǹkan tó yẹ ká fi bá inú mọ́sálásí lò bóò ló ṣe yẹ kí mọ́sálásí gan ṣe rí èmi àti ẹ náà tá a fẹ́ lọ kírun tá a fẹ́ jọ́sìn fọlọ́wọn ọba subhanahu wa ta'ala kí làwọn ẹ̀kọ́ èyí tó ṣe kí tó yẹ kí a fi bá mọ́sálásí lò àti pé bò gan lọ yẹ kí mọ́sálásí ó ṣe rí àwọn bo gan là ń pè ní mọ́sálásí tá a bá wò ó lónìí mọ́sálásí ti pọ̀ káàkiri nínú ìlú wa ó fẹ́ mọ́ síbi tá a dé lónìí àti mọ́ṣáláṣí ò fẹ́ sí àtàwọn àkàkùn wo gan lọ́yẹ ká ní sí ilé ọlọ́run ká tó wá sọ àwọn ìdájọ́ nípa ìrún tí a mọ̀ sí pé òun náà ni òpó ẹ̀sìn wa tó jẹ́ sí pé ní ìrún yìí náà nì òun lọ pàtàkì jùlọ nínú gbogbo àwọn òpó ẹ̀sìn islam lẹ́yìn aṣahadatain ẹ̀yìn tá a mọ̀ sí ìjẹ́rìí méjèèjì àwọn eléyìí láàmà gbéyàwó lọ́lọ́kan ọ̀jọ̀ kan pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba aláàkọ́lọ́n kọ́mọ́sá yọ̀ǹda rẹ̀ fún wa kọ́dọ̀ ẹ̀jẹ̀ kémi àti yín ká gbọ́ ọyé bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. àkọ́kọ́ kí là ń pè ní masalasi nínú sharia islam ìtumọ̀ méjì òun ni àwọn àfa islam fún tá à ń pè ní masalasi nínú òfin ẹ̀sìn yìí àkọ́kọ́ ni pé almasjidu sharia intanpe ni masalasi nínú òfin sharia islam fahuwa kullu mawdi'in min al-ard òun ni gbogbo ààyè tí ń bá ń bẹ lérílẹ̀ ààyè pátápátá masalasi ni ìyẹn ni pé gbogbo ààyè tá a bá lè rí lórílẹ̀ ààyè pátápátá gbogbo ẹ̀ masalasi ni ìtumọ̀ eléyìí ni pé kò síbi tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ò ti yọ̀ǹda fún wa ká ti kírun fọlọ́run ọba àlá. kò síbi tọ́lọ́wọ́n ọba aláṣubhánà wàtàhálà tí o ti yọ̀ǹda fún wa ká ti gbé ìrùn dúró fóun nínú erílẹ̀ gbogbo orílẹ̀ ayé pátápátá gbogbo olù ọ́tà tó fi jẹ́ lu àwọn gẹ̀fẹ̀rí gbogbo àwọn àyè yìí pátápátá ti ń bẹ lérílẹ̀ ayé láti lè kírun fún ọlọ́wọ́n ọba subhana wàtàhálà ní ìbámu sí ọ̀rọ̀ èyí tí ògì sí ọlọ́wọ́n ọba aláṣọ gẹ́gẹ́ bí ó sì gbajúmọ̀ èyí tí ń bẹ nínú bukhari àti muslim anabi ní júwèé láti lé al'ardu masjida anabi sallallahu alayhi wa sallam ó ní olúwa ọba àlekè ọlá ó ṣe lẹ́tọ̀ọ́ fóun ní ti ń jẹ́ ilẹ̀ yẹn ni pé al'ardu hona yẹn ni ismail james gbogbo ti ń jẹ́ ilẹ̀ pátápátá lérílẹ̀ ayé pátápátá ọlọ́run ọba subahana wàtàhálà ó ṣe ní masalasi fóun yáa mọ́ọ̀dẹ́ òṣojú ààyè ibi tóun ó lè máa forí kàn tóun ó ti máa kírun fún ọlọ́run ọba ló fi jásí pé ní kò sí nínú òfin ẹ̀sìn káwá sọ pé yàní ònẹ́ka yàní yàní mọ́ọ̀dì ọ̀nà àwọ̀ yàní ònẹ́ka mẹ́kánù yòókùtà sobihi asojod là àárí ààyè kan tó ṣe pé wọ́n wá jásí pé ní wọ́n sàálẹ̀ sàpá èyí nìkan òun láti lè kírun fọlọ́run ọba ní orílẹ̀ ayé eléyìí kò. kò kò kò sí nínú òfin sharia islam bí ìbá ṣe pé gbogbo ibi tó bá ti má lérílẹ̀ ayé pátápátá gbogbo ẹ̀ náà láti lè ṣe kẹ́ni láti lè kírun àyàfi ibi tá a bá mọ̀ pé ẹ̀gbin ń bẹ nínú ẹ̀ tẹ́gbin náà bá dẹ̀tún ti kúrò ń bẹ̀ ní ibẹ̀ yìí náà ní òun náà tó ṣe kẹ́ni ó ti lẹ́tọ̀ọ́ sí láti kírun. ìyẹn ni pé tá a bá ń sọ̀rọ̀ àyè tá a ti lè gbẹ́rùndó fọlọ́wọn ọba aláṣubuhánà wọ̀tàhálà tá a lè pè ní mọ́sálásí tá a lè pè níbi tá a ti lè fi erí kan lẹ̀ òun náà ni pé kúlò àrídín tọ̀ ìrà tọ̀yébàtẹ́ lè sọ̀làt gbogbo orí ilẹ̀ pátápátá tọ́mọ́ tó sì já sí pé ní ó ó ó ó smootu ìyẹn ni pé orí ilẹ̀ tọ́mọ́ tọ́mọ́ kangakanga òun náà ni irú àwọn ilẹ̀ báyìí tó sì wúlò láti fi kírun fún ọlọ́run ọba irú gbogbo ilẹ̀ báyìí á ti máa kírun fọlọ́run àyàfi àwọn àyè èyí tó ṣe pé sẹ̀ríà ó ṣe ní ó ṣe àyàfi rẹ̀ bí ká má kírun fọlọ́wọn ọba níbẹ̀ bí alimakubara ìyẹn ni pé bí tá à ń sin òkú sí cemetery eléyìí a kì í kírun fún ọlọ́wọn ọba láǹbẹ̀ àyàfi irun tí a lè kí sí òkú lára àbí alhamam èyí tí a mọ̀ sí ilé ìwẹ̀ ilé ìwẹ̀ nísìnyí ayé ìdípáyé ibi tá a máa ń wẹ̀ sí tá a ń wẹ̀ dọ̀tí sí ni tá a ń tọ̀ sí ni èèyàn kí ń kírun níbẹ̀ ilé yìí ní àyàfi tabadà tó ti gbé kó ń léwẹ̀ náà ni tó ti kó ń léwẹ̀ tó tó ti di àyè lásán tá a ti sọ di àyè míì tá a tọ̀ síbẹ̀ mọ́ tá a wẹ̀ síbẹ̀ mọ́ ilé yìí náà ni yóò tún jẹ́ pé a lẹ́tọ̀ àti máa kírun níbẹ̀ àbí ká mú bẹ̀ ní mọ́ṣáláṣí àbí àwọn ọmọ àtinúlẹ̀ ìbìnì àwọn abi tí rànkúnmí máa gbé tí rànkúnmí máa wà ilé yìí náà ni àwọn ibi tí sẹ̀ríà ṣe àyàfi rẹ̀ pé a lè kírun níbẹ̀ gbèlèǹta pe a wàá mu ní mọ́sálásí. eléyìí jẹ́ kan nínú ìtumọ̀ ìtànpè ní mọ́sálásí nínú sharia islam. ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìtàgbàlérò pẹ̀lú mọ́sálásí nínú òfin sharia islam òun náà ni pé almasjidu fi urfi alfukoha ìtànpè ní mọ́sálásí nínú òfin nínú àṣà àwọn tí wọ́n jẹ́ àwọn àfẹ́ẹ̀sìn òun ni pé fọwọ́ bókè àtúnmílẹ̀ ọ̀rọ̀dì tàhárọ̀rọ̀ tí ànìtàmẹ́lòkè ṣẹ́kàsì ìyẹn ni pé gbogbo àyè lérílẹ̀ ayé tó ṣe pé ó kúrò lọ́wọ́ ìkápá ọmọnìyàn kan wọ̀húsí sọtìlẹ̀ sọlá àti wọlé ìbàdà àwa ṣe ní special a ṣe ní special fún bí tá a ti lè máa kírun fọlọ́wọ́n ọba tá a dẹ̀ sí lè máa ṣèjọsìn fún ọlọ́wọ́n ọba eléyìí là ń pè ní mọ́ṣáláṣí a pé tùmọ̀ méjì ní mọ́ṣáláṣí nínísìn ìtumọ̀ àkọ́kọ́ ni pé gbogbo orílẹ̀ ayé gbogbo orílẹ̀ ayé yàtọ̀ sáwọn ibi tá a ṣàyàfi rẹ̀ pa àti lè kírun bí ibi tí dọ̀tí bá wà tẹ́gbìn bá ń bẹ àlè kírun níbẹ̀ eléyìí mọ́ṣáláṣí ni tó túmọ̀ sí pé ibi tá a bá ti ferí kàn tá a ti lè ferí kàn ní àápè mọ́ṣáláṣí kọ́dà àwọn ààyè kọ̀ọ̀kan nu ilé wa tá a ti ń kírun náà ni masjidu náà ni ifi máa ń bẹ lọ́rọ̀ táwọn àfáà mi máa ń sọ wọn ni masjidu libet mọ́ṣáláṣí nu ilé bóyá ibi táwọn obìnrin ti ń kírun tí wọ́n ti mú ní special tí wọ́n ti máa ń ṣèjọsìn fọlọ́run nu ilé àbí ibì kan tí ọkùnrin ti mú ní special títí máa yan náà fìlà fọlọ́run ọba àlá mọ́ṣáláṣí náà ni torí gbogbo ààyè ti ń bẹ láyé eléyìí ni ìtumọ̀ tó gbòòrò fún mọ́sálásí ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bá a ṣe sọ òun náà ni níta tún lè pè ní mọ́sálásí òun lààyè kan lérílẹ̀ ayé tó ṣe pé ó jáde ó jáde kúrò níbi níta lè sọ pọ́mọnìyàn kan lónìí ọmọnìyàn kan lónìí ìyẹn ni pé tá a bá ti pè ní mọ́sálásí ni ó ti di àyè kan tó ti special ìyẹn ni pé ìtumọ̀ eléyìí ni ó tún wà special sí ìtumọ̀ àtàkọ́kọ́ tá a tú fún wa ààyè kan tó bá ti wà special tó jásí pé ní ó ti kú nínú kápá ọmọnìyàn tó sì jásí pé ní amú ààyè yẹn pámẹ́nẹ́ẹ̀tì pé ibi tá a ti fẹ́ máa fi kírun ni eléyìí ní ìtumọ̀ tí gbogbo wa mọ̀ jùlọ ní fún ìtumọ̀ mọ́sálásí èyí tá à ń kọ́ káàkiri ní àwọn àdúgbò ẹnìkọ̀ọ̀kan torí pé ìpìlẹ̀ mọ́sálásí ni ọ gbọ́dọ̀ jẹ́ ń tá a fi ṣe kíni ń tá a gbé kalẹ̀ sójú ọ̀nà àtọ́lọ́wọ̀n ọba tá ní alowakfu alwakfu tó túmọ̀ sí pé téèyàn bá ti gbé kalẹ̀ fọ́fọ́ bàbá yìí èèyàn ò ní kápá èèyàn ò ní control lérí ẹ̀ mọ́ kó ó ti kó nínú àwọn property yẹn ó ti di property ọlọ́run ọba ó ti di property ọlọ́run ọba ìyẹn ni pé àyè tá a bá ti ní special kalẹ̀ eléyìí o kálukú ọmọ wa kírun bẹ́ẹ̀ agbékalẹ̀ fọlọ́run ọba láàánú eléyìí ni ó ti kọ̀rọ̀ kó nínú tá a máa pè ní property ẹnìkan eléyìí ni ìtumọ̀ mọ́sálásí èyí tó ṣe bí kíni ọ special nínú òfin sharia islam nítorí pé fàyín lam yóò ọkọ̀ téèyàn bá kọ́ mọ́sálásí kalẹ̀ fún ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì tá a sọ yìí tó wájú bàtà wa kọ́ kalẹ̀ ní àwa gbé kalẹ̀ sójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba àlá fàlẹ́yìísá masjidan a lè pẹ̀rú bẹ́ẹ̀ ní mọ́sálásí bó ṣẹlẹ̀ òkọ́ ma. wọ̀lọ̀wò tó kìsà lè sọ̀lá kọ́dà tó bá jásí pé ní abámú yìí náà tó ṣe pé wọ́n ń kírun bẹ́ẹ̀ ni ìrùn náà ni wọ́n ń kí bẹ́ẹ̀ lójoojúmọ́ wákàtí márààrún lọ ń bẹ àmọ́ èèyàn ò gbà pé èèyàn gbé e kalẹ̀ sójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba ó tún ká àkúnnu dúkìá ọ̀hún tó túmọ̀ sí pé hundred percent control irú ẹni bẹ́ẹ̀ ni ó ní i lórí ẹ̀ ó sì gbà pé tóun bá kú tán náà ni wọ́n tó jogún rẹ̀ irú nǹkan báyìí a lè pè ní masalasi wàdáàlì kankan máa láwo takadọ̀rọ̀ jùlọ màdúró sẹ́rẹ̀ fi takalluf ó ti ànilè jama àti yẹni musalla fi bẹ́ẹ̀ ti ẹgẹ́ bí lápèjúwe nísìn kẹ́nìkan ni ẹni tó ṣe pé agbàwọlé náà sharia ṣẹ̀rí àpé bóyá tọkọ rọrùn fún kó wá mọ́ṣáláṣí kó wá láàyè kan pámẹ́nẹ́ǹtì nínú ilé rẹ̀ títí ń kírun ń bẹ̀ bá a ṣe tútù mọ́ṣáláṣí lẹ́ẹ̀kan kó títí ń kírun yìí ti mú bẹ́ẹ̀ wọ́n ti mọ̀ kínú mọ́ṣáláṣí nínú ilé rẹ̀ nu irú ààyè yìí nísìn àní pé torí pé kò gbé kalẹ̀ sójú ọ̀nà a tí àwọn ọmọ tó padà jogún ni kò ní máa jẹ́ masalasi gangan nínú kejì tó túbọ̀ sí pé mọ́sálásí inú ilé rẹ tí wọ́n tó lè jogún lọ́la a lè pe bẹ̀ ní kíni ní mọ́sálásí torí pọ̀ gbà kí wọ́n sì jogún ẹ̀ lọ́la irú eléyà àní pè ní mọ́sálásí kọ́dà tó bá jẹ́ pé wọ́n nìkan lòún kí àbáwọn ìbí mélòó kan wá ń bọ kírun ní inú rẹ̀ eléyìí àní pè ní mọ́sálásí tó túmọ̀ sí gbogbo àwọn tá à ń mú mọ́sálásí sínú ara inú ilé wa tó sì já sí pé ní ọ̀rọ̀rùn kí wọ́n jogún ẹ̀ lọ́la kọ́dà ọ̀rọ̀rùn ká tó kú náà nìí ká tó sọ bẹ̀ di ṣọ́ọ̀bù àbí ká sọ di nǹkan míì tá a gbà pé a ti gbé kinní ìkalẹ̀ sójú ọ̀nà tọ́lọ́wọ̀n ọba irú bẹ́ẹ̀ ni kò lè jẹ́ mọ́sálásí nínú òfin ṣẹ̀ríà èyí tí ọ kárí. bákan náà tá a bá rí àyè kan tí obìnrin mú nínú ilé rẹ̀ tó mú permanent títí ń kírun nínú ilé rẹ̀ irú eléyìí náà ni a lè pè ní mọ́sálásí àtàwọn àyè kọ̀ọ̀kan nínú àwọn àwùjọ kọ̀ọ̀kan bóyá lápèjúwe ní bóyá wà ń bí àwa ní àyè kan permanent tá a ti máa kírun gẹ́gẹ́ bí àwa òṣìṣẹ́ ru eléyìí náà ni a lè pè ní mọ́ṣáláṣí abílẹ̀ ẹ̀kọ́ la ní àwa ní mọ́ṣáláṣí ń bẹ̀ akàn ara níbi ìkàkùn kóra wa jọ ń bẹ̀ à ń kírun fún ọlọ́run ọba ní ibẹ̀ ní wákàtí márààrún nígbàtí àbí wákàtí méjì ni àbí mẹ́ta tó ṣe pé ọ̀rọ̀ ọ̀run kẹ́nìkan tó jogún rẹ̀ lọ́la ibẹ̀ ní kò lè jẹ́ mọ́ṣáláṣí nínú òfin ọlọ́run ọba àbáwá tá à ń bẹ nínú ọjà kàkà ara mú àyè kan permanent tá à ń kírun kírun tó yẹ pé yọba dọ̀la nísìn a tún lè fi ṣe nǹkan míì akàgbé kalẹ̀ ní irú ibẹ̀ ní kò lè jẹ́ mọ́sálá nítorí pé ibẹ̀ yẹn nísìn wọ́n tún lè jogun rẹ̀ tó bá kí mọ́sálásí ni nínú sẹ̀ríà ò nínú túmọ̀ kejì tá a fún mọ́sálásí kò sẹ́ni tí ó jogun rẹ̀ mọ́ láyé ó ti di tọ́lọ́wọ̀n ọba náà nù èèyàn ò sì lè kọ̀ǹtró rẹ̀ ní kọ̀ǹtró ti fẹ́ inú ẹ̀ àfikọ́ mọ́ kọ̀ǹtró ní ìtí ó sì kíni tí ó tòfin ọlọ́wọ̀n ọba mu subahánahu wàtàhálà alimami bagawi rahimahullah wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn wọ́n ní amara rasulillah sallallahu alayhi wa sallam bibina ilmasajidi fi dùr wọ́n sọ nígbà tí wọ́n sọ nípa àdìsá anabi wa muhammad sallallahu alayhi wa sallam tánàbí sọ tí kan náà sábà gbà wá pé anabi pàṣẹ nípa pé ká máa kọ́ mọ́sálásí ká máa kọ́ síbi àwọn ààyè wa ní ìlú tá a bá wà láwọn àdúgbò wa ká kọ́ mọ́sálásí síbẹ̀ káàkiri kọ́dà tó bá jẹ́ pé inú ọgbà wa náà ni tàbá ti kọ́ mọ́sálásí síbẹ̀ ni kò jẹ́ sípò àti màbí kínni akọ níkọ̀ pé eléyìí ò kò sẹ́ni tó ti kínni tó lè jogun rẹ̀ mọ́ tọ́ alimami bagawi rahimahullah wọn ni wàfi hadal hadith wọn tàbá wọnú hadith yìí a rí pé dalilu ala anani makan láàyè sèrò masjid abi tasmiya hatta yusabilahu sọ̀hibu alimami bagawi wọ́n ní pé látara àdìsí yìí á rí ìtọ́ka pé ààyè kan ní tá a bá gbé kalẹ̀ tá à ń kírun níbẹ̀ tá à ń kírun níbẹ̀ tá a pè ní mọ́sálásí á rí pé ààyè yìí nì kò lè jẹ́ mọ́sálásí àyàfìgbà tá a bá tó gbé kalẹ̀ sójú ọ̀nà tọ́lọ́wọ̀n ọba tá a sọ di wákùfù endowment tá a gbé kalẹ̀ sójú ọ̀nà tọ́lọ́wọ̀n ọba tá a gbà pé tọ́lọ́wọ̀n ọba lè léyìí o kò jẹ́ tiwa mọ́ o ti di tọ́lọ́wọ̀n ọba àlá irú àyè báyìí láàmà pè ní mọ́sálásí wọ̀là òsọ́ra masjidan tó bá jẹ́ pé mọ́sálásí láàyè tá a bá gbé kalẹ̀ lóòótọ́ lazala anihumil kulimalik alimami bakawi rahimahullah ó ní pé n tá a bá pè ní mọ́sálásí lóòótọ́ tó bá jẹ́ pé mọ́sálásí ni a rí pé yóò ti kó nínú ìkápá ẹni tó ní ìyẹn ni pé ẹni ìyẹn ní kò ní lè sọ pé òun tó fẹ́ fi ṣe nǹkan míì mọ́ gbèlè tà sí pé yọ̀ wá bóyá bèrè tàṣe pé èèyàn wà á jogún rẹ̀ eléyìí òun ni tá ń pè ní mọ́sálásí. tọ́ nínú àwọn in tí ó wà á mú tí ó tún kó ìdájọ́ mọ́sálásí sínú nínú àwọn tí ọ yẹ kí a fi ẹnu kàn òun náà ni pé àwọn ààyè kan ń bẹ tá a bá kọ́ mọ́sálásí tán nísìn tá a bá kọ́ mọ́sálásí tán bóyá ara lẹ èplọ́ọ̀tì ni àwa kọ́ mọ́sálásí síbẹ̀ bóyá tí mọ́sálásí gbà nínú rẹ̀ bóyá ó gba bíi ntọ́fẹ̀ ju áàfù yìí bóyá ntọ́fẹ̀ ju ìdá mẹ́ta lọ nínú plọ̀tì yẹn ní mọ́sálásí gbà àwa àyè kan tún wá sẹ́kù sáwọn àyè yìí náà ní sáàpè ní mọ́sálásí àbá ànípè ní mọ́sálásí bóyá bí irú ká pé bí irú kọ́mpáǹdì mọ́sálásí ìyẹn ni pé rahbatul masjid kọ́mpáǹdì rẹ̀ tó jẹ́ pé nù ọgbà mọ́sálásí náà lọ́wọ́ àbí wangba wájú mọ́sálásí ó ti yẹ tó ti pé lára alẹ̀ mọ́ṣáláṣí náà ni ṣerú àwọn àyè báyìí náà ni ṣé ìdájọ́ mọ́ṣáláṣí náà láàfún irú àwọn àyè báyìí ìdájọ́ mọ́ṣáláṣí láàfún ìdájọ́ mọ́ṣáláṣí láàfún bákan náà nínú àwọn ń táàfún ní ìdájọ́ mọ́ṣáláṣí òun náà ni pé gbogbo bí tó bá jásí pé ní fẹ́ǹsì mọ́ṣáláṣí bá ti kó sínú tó bá ti kó sínú papọ̀ bọ́yá láàrin inú mọ́ṣáláṣí ni àbí lẹ́yìn mọ́ṣáláṣí ni àbíwájú mọ́sálásí ni kọ́dà àwọn àti bàbà kọ̀ọ̀kan tá a bá ṣe síwájú mọ́sálásí tó yẹ pé lára ilẹ̀ mọ́sálásí náà lọ́ba wa gbogbo àwọn nǹkan iná ni ìdájọ́ tá à ń fún ní mọ́sálásí òun náà láṣẹ kíni òun náà láàfún bí irú àwọn ààyè báyìí tó túmọ̀ sí pé bá a ṣe lè kírun jàmọ́ níbi tá a kọ́ kalẹ̀ gangan ó ti bẹ́ẹ̀ náà la lè kírun nínú àwọn ibi àwọn ààyè yìí náà nítorí pé àwọn ààyè yìí náà ni àti pè é lára ilẹ̀ mọ́sálásí àkànláǹfààní àti sekínni àti jẹ́ kí àwọn ògiri tá a fẹ́ kọ́kọ́ extend débẹ̀ ni torí ẹ̀ irú àwọn àyè báyìí náà ni a lè ṣe ìtìkáfù mbẹ a lè kírun mbẹ inú mọ́ṣáláṣí náà láwà bẹ́ẹ̀ bá rẹ̀ nìkan tó bá dówájú kọ́mpáàdì mọ́ṣáláṣí nísìn nínú ọgbà inú mọ́ṣáláṣí tó sì jẹ́ páyé mọ́ṣáláṣí náà wọ́n ara fún tíyàn kan bá dóbi irú àwọn àyè yìí nì tí máa ń kírun níbẹ̀ ẹ má nìkan wọ mọ́ṣáláṣí o mọ́ṣáláṣí náà ló ṣe gẹ́ni lọ́wọ́ tó túmọ̀ sí pé tá a bá ń bọ̀ wánú mọ́ṣáláṣí nísìn tá a bá ti dáṣẹ̀ wọnú kọ́ńpáàdì mọ́ṣáláṣí báyìí àdúrà tá a máa ṣe láti wọnú mọ́ṣáláṣí ni àdúrà yẹn náà ti ṣe kíni a lè ti ṣe láti ibẹ̀ yẹn eléyìí ni nínú tí ọyọ̀ kí ká gbọ́yé ni. bákan náà gbàmíìnì ìyẹn a máa ma àwọn láìbírì kan sára mọ́ṣáláṣí ìyẹn a máa mọ́ sí ara masalasi lọ́pọ̀lọpọ̀ ọgbà tó ṣe pé ẹnu ọ̀nà láìbírì tá a mọ̀ yìí ó ti yé nísìn yọ wà pọ̀ mọ́nú mọ́sálásí ni ìyẹn pé yọ wà pẹ̀ mọ́ ara mọ́sálásí ni ó pé àárín mọ́sálásí gan lágbà wọnú láìbírì yìí irú àwọn àyè báyìí náà ni tó ṣòro tẹ̀híyẹ̀tò lè mọ́sídìrì lẹ́mọ̀n dàkàlà ẹni tó bá wọrú àwọn bíi láìbírì báyìí náà tó ṣe pé ẹnu ọ̀nà rẹ̀ ìyẹn ni kọ́ jámọ́ mọ́sálásí láàrin mọ́sálásí lọ́ jámọ́ akàkọ́ mọ́ mọ́sálásí lára ni irú eléyìí náà ni bẹ́ẹ̀ yẹn bá kẹtẹ̀ hiyatul masjid ń bẹ̀ yẹnu tá fi ń sálámà sí masalasi kò sí tó burú ń bẹ̀ bí a sì kírun wákàtí márùn-ún náà níbẹ̀ a máa pé masalasi ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó ṣe pé ó mú ìdájọ́ masalasi wa lópin ìgbà tó bá já sí pé ní ìbá ṣe pé a lọ dá maktaba yìí yẹn ni pé library a lọ dá kọ́lọ́tọ̀ síbì kan tí ẹnu rẹ̀ wá jáde síta irú eléyìí ni àníkà pé ara masalasi ni. bá eléyìí ni A ọjẹ́ ìtumọ̀ masalasi nínú Sharia islam nínú àwọn nǹkan tí a tún fẹ́ káwò nínú ọ̀rọ̀ mọ́sálásí yìí ni pé kárọ̀ pé kíni àti kakọ́ mọ́sálásí nì kátìl kópa nínú ìkọ́ mọ́sálásí nì oríṣiríṣi àwọn ẹ̀rí oríṣiríṣi àwọn ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ látọ̀dọ̀ anábìwá muhammad lọ́wọ́ tí fi ń jẹ́ oyé wa pé ìkọ́ mọ́sálásí nì àbí ìkópa nínú ìmọ̀ kọ́mọ́sálásí mini ajali tọ́át nínú àwọn e, e, e, ìtẹ̀lẹ́tọ̀ ọlọ́wọ́n ọba àlá tó pàtàkì tó gbọ̀ngbọ̀n ni wọ́ọ̀fdọ́l kurbat nínú àwọn ọ̀nà téèyàn sì máa fi súnmọ́ ọlọ́wọ́n ọba subahánahu wàtàálà òun ni ìmọ̀ kọ́mọ́sálásí ló fi jẹ́ pé ẹ̀rí pé yọ̀tá anábìwá muhammad sallallahu alayhi wa sallam nígbà tó dé ìlú madina àkọ́kọ́ ń tọ́kọ́kọ́ mójútó òun náà ni bina ul masjid mo ṣe délù ìlú madina mo ṣe ọkọ wọ ìlú madina gbàdà tó wọ ẹ̀yìn ìlú madina tá n pè níbi tí wọ́n kọ́ mọ́sálásí masjid kúbà sí lónìí ẹ̀ẹ́dì kúmọ́ lásìlá náà bí kọ́kọ́ fi lọ́lẹ̀ nígbà tí ó sì tún wọnú ìlú madina gangan náà ni àárín ìlú madina náà ni mọ́sálásí náà bí kọ́kọ́ sí kíni ló tó fi lọ́lẹ̀ ní ibẹ̀ náà ló fi jẹ́ pé nù sí àwa mùsùlùmí òun ni pé tá a bá ti ń dé àyè kan ní tá a gbọ́dọ̀ kọ́kọ́ mọ sojú kòkòrò rẹ̀ òun ni bóò ni mọ́sálásí yóò ṣe wà ní ààyè yìí nítorí pé nínú àwọn ọ̀nà tá a mọ̀ fi ń súnmọ́ lọ́wọ́n ọba àlá jùlọ ní bákan náà mọ́ṣáláṣí yìí ni ọ̀rọ̀ máa jẹ́ míìsì kan lè kọ́ ọmọ ti sọ láti lè jàmá á láti lè kí irun jàmá fún ọlọ́wọ́n ọba subahánahu wàtàhálà. bákan náà a sì rí i pé wàláhà wàdọ́hìf wàdọ́hìf àdéhìmẹ́ fìlẹ̀ ìsìlẹ̀ láṣìí sí ni ó ní àwọn àwọn àwọn àwọn ojúṣe tó pọ̀ nínú islam àwọn nǹkan pàtàkì pàtàkì èyí tó ṣe pé àtàrà mọ́ṣáláṣí rí nínú àwọn ẹ̀rí tí wọ́n ń tọ́ka sí pé mọ́ṣáláṣí pàtàkì fún àwa mùsùlùmí nínú ìgbésí ayé ká sì gbìyànjú kémi àti yín náà nì kí a jẹ́ kan nú ẹni tí ó ní mọ́ṣáláṣí láyé nítorí pé oríṣiríṣi àwọn àǹfààní òun ni máa tibẹ̀ jáde àti pé oríṣiríṣi oore òun ni ó tibẹ̀ jáde fáwa náà lọ́jọ́ gbẹ̀dàkíyàmà òun ní ọ̀rọ̀ èyí tí ọ̀túnmọ́nù ọmọ àfáàní tí ó gbà wá gẹ́gẹ́ bí ó ṣe sọ oníkọ́ọ̀lá ìní ìsẹ̀mí ìtòrọ̀sọ lọ́lọ́ ó ní òun gbọ́ tí òjíṣẹ́ ọlọ́run ọba àlá ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà nínú bukhari àti muslim anabi sọ pé mambana lilai masjidan yabutọ́gì bíhi wájì allah ẹnikẹ́ni tó bá kọ́ mọ́ṣáláṣí kan fún ọlọ́run ọba àlá yabutọ́gì bíhi wájì allah tó jásí pé ní ìgbà tí ọkọ̀ mọ́sálásí yìí torí tọlọ́run ló fi kọ́ ojú orí ọlọ́run ní fi ń wá etí fi ń wá lọ́dọ̀ ọlọ́run ọba òun ni ojú orí ọlọ́run ọba subahánahu wàtàhálà kò fi wá nǹkan míì torí tọlọ́run ló fi kọ́ mọ́sálásí kọ̀kọ́ tọrọ mọ́sálásí káwọn èèyàn lè mọ̀ pé òun náà ń ṣe dáadáa àbí káwọn èèyàn lè bá a máa mọ̀ pé mùsùlùmí lòun náà ọkọ̀ ń torí tọlọ́run ọba àlà ọlọ́run ọba àlà ànábì ní ọlọ́run ọba àlà ṣàdéhùn pé banallahu lahu baitan fil janna ọlọ́run ọba yóò kọ òdìdí kan yóò kọ fún nínú alijanna wàfíìrì wáyà nínú ẹgbà wa mi anabi ni banallahu lahu mithlahu fil janna déédéé mọ́ṣáláṣí tó kọ́yàn fọlọ́run ọba bó ṣe rí òun èyí tí ó ṣe pé bó ṣe rí òun gangan bóyá ó kéré ni àbó tóbi ni bóyá ó ṣe ẹ̀ ni bóyá alágbèéká kan ni àbí méjì ni àbí mẹ́ta irú rẹ̀ gangan ni ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò kọ fún rẹ ní bẹ́ẹ̀ náà nínú ọgbà àlìjánná nínú ọ̀rọ̀ míì tí abudari tí ó sọ oníbánaliláhi onímọ̀nbánaliláhi masjidan ó ní ẹnikẹ́ni tó bá kọ́ fún ọlọ́run ọba alá subhanahu wa ta'ala masilasi kan wọláwo mọ́fù hasọ kọ̀tọ́tín bánà lọ́hùláhù bẹ́ẹ̀tà fìlìjánná anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó lẹ́ni tó bá kọ́ fún ọlọ́run ọba alá masilasi kan kọ́dà tó bá jẹ́ pé ní ààyè ibi tẹ́ ó jẹ́ sí pé ní ẹyẹ àdàbà tí ń máa fẹ́ wá láti yé sí níbi yèpẹ̀ títí ń wábi tí ó yé sí níbi yèpẹ̀ láti jẹ́ kó fẹ́ kí ẹyin rẹ̀ kọ́ fọ́ ká ní pé ààyè ibi tẹ́yẹ àbàtà máa ń yé sí yìí náà ni ìyẹn bá kọ́ lọ́wọ́n ọba àlá láyé kọ́ máa jẹ́ mọ́ṣáláṣí ọlọ́wọ́n ọba yóò kọ́ fúnra ẹni bẹ́ẹ̀ odidi ilé kan nínú ọgbà àlìjánná ẹ rí i pé ọ̀rọ̀ mọ́ṣáláṣí kíkọ́ ni ntọ́lágbára náà gbèsè ayé àwọn mùsùlùmí ni ànábì fi wá wé pé kódà tó bá jẹ́ pé kéré jù lọ bó tẹ̀ jẹ́ pé hádà mo bá àlàkà ànábì fi mú ọ̀rọ̀ yìí dé góńgó ni nípa pé kémi náà nì kẹyàmí àti yín náà nì ká lè mọ̀ pé mọ́ṣáláṣí ni tá a bá kọ fọ́lọ́wọ́n ọba subahana wa ta'ala á rí i pé kódà tó ṣe lè wù kó kéré jù lọ ni ọlọ́wọ́n ọba yóò fi san wá lẹ́sàn pàápàá jù lọ nínú ọgbà àlìjẹ́ náà eléyìí túmọ̀ sí pé gẹ́gẹ́ bí alimami ibn hajar ṣe sọ pé kọ́rọ́rùn lóòótọ́ kéèyàn ó kírun níbi ààyè ibi tí ẹyẹ àbí tá a pè ní àdàbà tí ń yé sí ni kọ́rọ́rùn ká kírun ní ibẹ̀ àmọ́ ìtumọ̀ tí anabiwa muhammad sallallahu alaihi ti ń sọ ní àárín yìí kàmáwò alẹ́ zọ̀hìrì gẹ́gẹ́ bó ṣe wà nínú hadisi yìí pé òun náà ni pé an zida fi masjidin kọ́dìrán yòòtájò ilé ìyẹn ni bí kárí ẹnìkan nígbà táwọn ń kọ́ mọ́sálásí nì bóyá òun náà dáwó ni bí ó sì bá wa kọ́ ọ ni ọwọ́ á ṣe àlékún lára mọ́sálásí yìí ìyẹn ni pé òdiwọ̀n kan tó ṣe pé a ní bùkátà sí lára mọ́sálásí yìí takunu ziyara to hadal qadr tọ́já sí pé ní àlékún tó ṣe lára mọ́sálásí yìí kojú dédé àyè ibi tí ẹ̀yẹ lè yé sí lọ ó ti yé aw yusharaku jama'atun fi binahi yusharaku jama'atun fi binahi masjidin àbá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n kójọ láti kọ́ mọ́ṣáláṣí ni àwa rí i pé òdiwọ̀n tẹnìkan nínú rẹ̀ gbà tí wọ́n jọ kọ́ mọ́ṣáláṣí òdiwọ̀n tó nílówó àbí tó ṣe lágbára tó fi dá sí mọ́ṣáláṣí ìkojú dédé ibi tí ẹyẹ àdàbà lè yé sí lọ irú ẹni báyìí ni ọlọ́run ọba ni yóò san lẹ́sàn ipò fi gbogbo ó fi gbogbo ìyẹn ni pé ọkọ mọ́ṣáláṣí fọlọ́run ọba àlá tí ọlọ́run ọba subahana wàtàhálà òun náà ni díẹ̀ nínú àlàyé nípa pé kakọ mọ́ṣáláṣí àti orí ti mẹ́mẹ́ àti pírò àwọn mọ́ṣáláṣí wo ni a lè kọ́ ọ̀nà wo lágbàtà fi kọ́ mọ́ṣáláṣí tí ó fi máa jẹ́ mọ́ṣáláṣí ní ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala kọ́lọ́run ọba subhanahu wa ta'ala kọ́ mọ́ṣá fi albarka sí ilé tí a sọ yìí náà wasallallahu ala nabi yìí náà muhammad wa ala alihi wa sahabihi wa sallam. adúgbò fọlọ́n ọba allah àṣìkà tìgẹ̀fà náà bọ̀ muhammad sallallahu alayhi wa sallam a sì fi ẹ̀mí òmòrè hàn sí àwọn àfa wa látara àwọn àǹfààní bàtàbàtà tí wọ́n ṣe fún wa yìí àwa olùtẹ́tí gbọ́ wa nílé òun náà lọ ti ṣàlàyé fún àkọ́ tá à ń pè ní mọ́ṣáláṣí yìí gbogbo ààyè ni ó ń jẹ́ mọ́ṣáláṣí yàtọ̀ sáwọn ààyè díẹ̀díẹ̀ gẹ́gẹ́ bí sàárè èyí túmọ̀ ní pé àwa tá à ń sin òkú sílé ó dọwọ́ wa ó dọwọ́ wa àwa dúpẹ́ fún àwọn tí wa ta'ala kó má dùn wọ́n ní ládàá rẹ̀ nílé ayé yìí àti ní gbangba ètò yóò sì yẹ kó gbò lẹ́nu ní nǹkan tí ń wá ìrànlọ́wọ́ látọ̀dọ̀ àwa olùtẹ́túgbọ́ wa àwọn tó bá fẹ́ ràn wá lọ́wọ́ kan pé nọ́mbà àwọn àfáà wa fún ìbéèrè àti fún ìrànlọ́wọ́ 080 55 32 05 76 00 32 48 06 15 lẹ́ẹ̀kan sí zero 55 32 05 76 080 32 48 06 one five ibi báyìí ni a fi ètò yìí kọ́ sí títí di ọjọ́ mi السلام عليكم ورحمة الله وبركاته الله الرحمن الرحيم gbogbo mùsùlùmí ló gbà pé kò sí mọ̀nà kan tó jùmọ̀ náà nábì muhammad sallallahu alayhi wa sallam lọ ìdí náà ní tilẹ̀ kí umaru bin Khattab fi ṣe àgbékalẹ̀ ètò tá a pè ní ìmọ̀nà nábì nígbà oṣù ramadan lórí rédíò one one oh three dot five fm láago mẹ́sàn-án àbọ̀ àárọ̀ sáago mẹ́wàá àwọn ọ̀rọ̀ olówó iyebíye fífi àdìsí ànábì muhammad sallallahu alayhi wa sallam tú alukur'an kó sì yé gbogbo mùsùlùmí yékéyéké kò ní yípadà yóò túb túbọ̀ máa dùn sí i ni. ẹ má gbàgbé o lórí rédíò one one oh three dot five fm láago mẹ́sàn-án àbọ̀ àárọ̀ ṣaago mẹ́wàá lójoojúmọ́ ní oṣù rọ̀mọ́dán nìmọ̀nà ànábì ó máa wáyé báyìí níbi tá a ti máa pàdé fadilat sheikh ibrahim ọ̀gánìjà tí wọ́n jẹ́ mùdírù umar gbólókọ́tọ̀ ìmọ̀nà ànábì lórí rédíò one one oh three dot five fm láago mẹ́sàn-án àbọ̀ àárọ̀ ṣaago mẹ́wàá ẹ má mi sì tọdún yìí tó lọ́tún máa lárinrin o insha allah. Allah.